ohun tó burú púpọ̀ ni kí májèṣín ó tọ́jú òbí ẹ̀ rọ̀run ó mà ṣe o ẹ̀dùn ọkàn ńlá ló jẹ́ ìbànújẹ́ gbáàsì ni fún gbogbo mọ̀lẹ́bí ilé gbajúgbajà ìlú mọ̀ọ́ká olórin ni David Adeleke tí gbogbo èèyàn mọ̀ sí Davido pẹ̀lú bí ọmọ rẹ̀ ọkùnrin Ifeanyi ṣe jáde láyé. ẹ má gbàgbé Ifeanyi David ní àkọ́bí ọkùnrin ọmọ tó bí fún Chioma tàbí ká pé ọmọ tí Chioma Rowland bí fún hmm, ó mà ṣe o ọmọ kékeré jòjò lóyìí tó jáde láyé ní màjèṣín ló jẹ́ pé lẹ́nu àìpẹ́ yìí ni wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣayẹyẹ ọjọ́ ìbí fún un. lẹ́yìn tó ṣe ayẹyẹ ọjọ́ ìbí ọdún kẹta tán lókè èèpẹ̀ níṣẹ̀lẹ̀ aburú yìí ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ búburú yìí ṣẹlẹ̀ lọ́jọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kẹwàá ọdún 2022 tí í ṣe àná ọjọ́ ajé nfianyi ní ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ pé ńṣe ló mumi yó nínú swimming pool nílé bàbá rẹ̀ tí ń bẹ ní banana island ìyẹn nílé davido gangan kíákíá lọ́gán tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ tí wọ́n rí bẹ́ẹ̀ wọ́n gbé e dìgbàdìgbà ó ìwòsàn lagoon hospital ní bodilon road ìkòyí nípínlẹ̀ èkó níbi tí wọ́n ti ń tọ́jú ẹ̀ ṣùgbọ́n eléru sungi ẹlẹ́mìí gbà á ó mà ṣe o ṣebí bíkú bá ń gbowó àbá fún lówó bíkú bá ń gbobì àbá fún lóbì bó bá jẹ́ góòlù ni ikú máa ń gbà Davido ìbára fún un ṣùgbọ́n àìsàn ńlẹ̀ dárí wò ẹnìkan ò rí tọ́lọ́jọ́ ṣe ṣebí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ davido kúndùn láti máa gbé ọmọ yìí wọnú swimming pool lọ láti wẹdò bí ẹja níbi tí davido ti ń kọ́ ọmọ rẹ̀ bí wọ́n ti wẹ̀ lódò ọmọ yìí sì rèé Ifeanyi ló jẹ́ ọmọ kan tó fẹ́ràn láti máa ṣeré ta pọ́npọ́n ṣeré mọ́dé tínú àwọn òbí ẹ̀ ó sì máa dùn bó bá ṣe ń bá wọn ṣeré ayọ̀ ńlá gbáà lọmọ yìí máa ń jẹ́ fún Davido àti ẹni tó bímọ yìí fún un ìyẹn Chioma hmm, ṣùgbọ́n o lẹ́yìn ìgbà tó jẹ́ pé ọmọ yìí ò ṣẹ̀ṣẹ̀ máa wá sínú swimming pool yìí láti ṣeré pẹ̀lú bàbá ẹ̀ ìyẹn ló mú kí ọmọ náà kọ́kàn ẹ̀ máa fà sí i gbẹ̀yìngbẹ̀yìn ọ̀rọ̀ èyí fìdí ẹ̀ múlẹ̀ ni wípé ńṣe lọmọ yìí mumi yó nínú swimming pool tó sì jáde láyé àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ òǹkọrin gbajúgbajà yìí ìyẹn Davido ló jẹ́ pé wọ́n ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ lọ́tùnlọ́sì wọ́n ti ń fi ẹ̀dùn ọkàn wọn hàn lórí ikú Ifeanyi Eniola Badmus àti àwọn míì pàápàá bíi Tóyìn Làwánì ni wọ́n ti fi sórí ayélujára wọn wípé inú àwọn ò dùn inú àwọn sì bàjẹ́ gidigidi lórí ìṣẹ̀lẹ̀ burúkú tó ṣẹlẹ̀ yìí. Ifeanyi, oya oya, come here. Ní bí a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí, ńṣe làwọn olólùfẹ́ Davido ń bá a kẹ́dùn tí wọ́n sì ń ṣàlàyé fún un pé ó kú àtẹ̀mọ́ra wọ́n ń pé a ò ní rírú ẹ̀ mọ́ o ẹ má wàá gbàgbé ikú tó pa Ifeanyi yìí onírú ikú bẹ́ẹ̀ náà ń ló mà pa ọmọ gbajúgbajà olórin kan táwọn èèyàn mọ̀ sí D'banj gbogbo aláṣàmọ̀ Dàpọ̀ Oyèbánjọ ní bí ọdún mẹ́rin sẹ́yìn lòun náà pàdánù ọmọ ẹ̀ ọkùnrin tó jẹ́ àkọ́bí nínú irú ìṣẹ̀lẹ̀ báyìí ní ti ọmọ D'banj ní tiẹ̀ ọmọ kékeré gbáà tiẹ̀ lòun ó ṣẹ̀ṣẹ̀ lé ní ọmọ ọdún kan ni nígbà tíṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ sóun ti ó mumi yó ní inú swimming pool nílé bàbá tiẹ̀ náà ti ń bẹ níkòyí ìyẹn nílé D'banj ẹ̀kọ́ tẹ̀yìn ń kọ́ gbogbo òbí àtàlágbàtọ́ ni wípé ẹ jẹ́ ká wà ní tojútìyẹ́ tá a parò ríran pẹ̀lú àwọn ọmọ kéékèèké yìí bá a bá tiẹ̀ ń gbé wọn wẹ̀dò kọ́ wọn ní bí wọ́n ti wẹ̀ lódò síbẹ̀síbẹ̀ òbí gbọ́dọ̀ jẹ́ alákìyèsí bó bá ṣeé ṣe ẹ ṣètò ohun tí ò ní jẹ́ kọ́mọ yín ó láǹfààní àti ẹ̀ ti lè súnmọ́ swimming pool nínú ilé yín léyìí tí ó jẹ́ bí ẹni rágbà mọ́ swimming pool tí irú kú òjijì ikú àìtọ́jọ́ báyìí ò fi ní máa wáyé mọ́ nítorí pé ohun tó burú gbáà ni kí màjèṣín kó tojú òbí ẹ̀ rọrùn iná ọmọ ò ní jó wa o ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ ẹ jẹ́ ká kọ́gbọ́n hmm, gbogbo ẹ̀yin òbí àtàlágbàtọ́ gbogbo abiyamọ ayé ẹnikẹ́ni nínú wa a ò ní fojú sunkún ọmọ o Davido okú àtẹ̀mọ́ra irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ sọ́ọ̀dẹ̀ rẹ mọ́ láì àbúrò sì ní ṣẹlẹ̀ sọ́ọ̀dẹ̀ ẹnikẹ́ni nínú wa ire o Ọlákúnlé Fásùgbà ló ń jábọ̀ ìròyìn fún ìkànnì Yorùbá Gidi TV ẹni tó ṣe oògùn àti kọ́kọ́ yóò ní láyé ló fi ṣe ní láyé ìmọ̀ yóò padà wà ní gírẹ́ẹ̀tì because ọlọ́run ò fẹ́ kéèyàn kanjú ó ṣe kejì lórí rẹ̀ is it right to be saying that to a president of the church totally wrong totally wrong. ẹ káàbọ̀ sí ìkànnì Yorùbá Gidi News. Yorùbá Gidi TV. ẹ rí gómìnà tó wọlé kókò àwọn ayọ̀ orúkọ wọn ò ní parí pọ̀ tí gómìnà kò lè lo parí tí Yorùbá Nation ó yá o. ibì kan bẹ tó o gbọdọ̀ mọ́ wò hmm, wo àwọn ìròyìn wo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní nàìjíríà nílẹ̀ yorùbá hmm, ibo nípò nǹkan dé dúró. ṣùgbọ́n wàá gbọ́ tó bá dá òtún rẹ̀ máa sọ fún akókò ní ṣojú rẹ̀ àbí táwọn ò bá pè mí lóko àbí tí máa fi méjì fún ìpè mí kan lóko. Yorùbá Gidi TV. ṣàṣù àbíkẹ́wò kéjọ ní jó ẹnì kò jó ó ti ṣe àbíkẹ́wò máa ń bẹ̀rẹ̀ fẹ́ náà sọ fún ìdààmú àdúgbò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 àgbà lákọlábo nílẹ̀ yìí gbogbo ọmọ Oòduà ẹja ronú ogo tó pẹ́. ọmọdé pẹ́ làgbà lákọlábo nílẹ̀ yìí gbogbo ọmọ Oòduà ẹja ronú ogo tó pẹ́. ẹ wo bí táwa ti ń bọ̀ ẹ wo bí tá a gbé wá ibo wa làwa lọ ẹja ṣàtúnṣe kó tó pẹ́. ọmọdé pẹ́ làgbà lákọlábo nílẹ̀ yìí. ẹ̀yin èèyàn mi tí wọ́n wò mí ni ọmọ Yorùbá ni mí ọmọ Yorùbá pàtàkì ọmọ Yorùbá tàtà ọmọ pàtàkì ọmọ Yorùbá tàtà ọmọ Yorùbá tó solid mo fẹ́ àsìkò ìsọ mo fẹ́ àsìkò ìsọ pé ẹ máa wò ó.